wá ní àwọn ọmọ ogun àwọn náà ń pè ní àlìjànú àlìjànú ló ń ná o bọ̀tà wọn tún láwọn àlìjànú mi ti máa ń dà sílé ayé bí kan ló lè ba nǹkan jẹ́ kò wá sí tán fẹ́ mójútó ọ̀rọ̀ mi àti ẹ̀ náà wọ́n fẹ́ mójútó wọ́n fẹ́ bayé jẹ́ wọ́n sì fẹ́ bọ̀rùn jẹ́ àwa alágbára kankan tayọ kásádìí ọlọ́wọ́n bá wa sẹ́rí ọlọ́wọ́n bá ó ti fìdí ẹ̀ múlẹ̀ ọlọ́run ní aburú ń bẹ́ẹ̀ ayé ọ wá ń sọ fún ọ yìí pé ẹdín mẹ́mi ẹ sá sọ́dọ̀ mi kábúrú nìkan mọ̀ bá sẹ́yìn ọlọ́run ní kúlì bàdà a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní kúlì rí anábì sọ pé a'udhu birabbin nas ìmà ìmà ìmà sádìwọ̀ ọlọ́run ìwọ bá tọ́ dá àwọn èèyàn tó ń darí wọn maliki nas olùkápá àwọn èèyàn ilá inas ọba àwọn èèyan min sharril àlìjáná tọ́jú pé tí wọ́n bá wọn ti ọlọ́run yóò sì sá kúrò lára yẹn alladhi yuwaswisu fi sudurin nas òun ní máa ń ba ọkàn jẹ́ ní máa ń da ẹ̀mí láàmú ẹ̀ka ẹlẹ́lómi tí ọkàn kó sómi ẹlẹ́mi ọkàn pokùn so ìṣòro tẹ́lẹ̀mí ní mẹ́wàá rẹ̀ tí ń fẹ́ rẹ́rìn káàkiri ojú títí tí wọ́n bá lẹ́yà ọkàn tálíjànú bá ti wá rẹ̀ yóò sì sọ ọ́ délé rí ibú alladhi yuwaswisu fi sudurin nas min aljinnati ọlọ́run bá ní ẹ sá àwọn ẹ̀dá kan làwọn náà ọlọ́run jọ dá wa ni àwọn ń ra wa àmọ́ àwa ò ṣe kínní àwa ò ra wọn. ẹ wá sádìmí mínàlì jinnati wàkílókù wọ nọ́ọ̀sì nọ́ọ̀sì lọ́mọ èèyàn ọmọ èèyàn ọlọ́run bá ní ẹ sádìmí bí aburú wọn ẹni bá ní ọ̀sá burú ní ayé ó ti pa àyà yìí ó ti pè àyà yìí ó ti pè rọ ọlọ́run tó sọ nù àyà mi ó ní sọ̀rọ̀ mi ó ní kúlẹ̀ àwọn min sari ma halaka níbi aburú tọ́lọ̀ ń da àwọn tọ́lọ̀ ń da aburú bẹ lọ́dọ̀ wọn min sari ghasiki ìdá wakab máa sásọ̀dọ̀ mi níbi aburú òru bílẹ̀ bá ti súbà yìí àwọn ọmọọṣẹ́ èso wọn ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ lérí èmi àti ẹ̀ náà sì ni omi sari náfa thirty fẹlẹ̀ ọkọ̀d máa sáde mi níbi aburú àwọn tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dì tó ẹ̀ tí wọ́n ti fẹ́ sí báyìí wọ́n darúkọ yẹn bẹ́ẹ̀ wọ́n sì sọ tí wọ́n fẹ́ kí èso nìkan wá sí fún wọ́n di pé lọ́lẹ̀ fọ́ lójú ni lè di létí ni lè dá mọ́tò rẹ̀ nu lè bá tiẹ̀ díẹ̀ ni lè sọ́ di wéré ni yóò dìde lẹ̀ àlìyàn ó dìde lẹ̀ nínú oògùn tí wọ́n ń ṣe yẹn àlọ́ ọkọ̀tì nǹkan tí wọ́n ń dè báyìí ẹ̀rí tí wọ́n máa ń dè wọ́n máa ń dè ni ẹ̀ eh, ó wà lásìkò ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá ní ìmọ̀ amúyan o àṣàṣì máa múyan ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد وحسد mi níbi aburú àwọn olójú tí wọ́n máa ń wo oore tí ó sì ní já sóore mọ́ òun kan wo báyìí pé àṣewọ́ nìkan ni nǹkan sì máa bàjẹ́ ẹ ẹ máa ń sọ ẹni tó lálàáfíà di ẹni tó lálàáfíà mọ́ ẹ máa ń sọ ẹni tí ọlọ́run dá lọ́lá tí ó padà dolóṣì ẹ máa ń sọ ẹni tí ọlọ́run ọba tọ́kẹ́ ẹ tọ́lọ́run ọba ó padà gbà kẹ́hìn lára rẹ̀ pẹ̀lú sábàbí ojú ó ti wá wà nù kádàrá rẹ̀ àmọ́ ojú ń bẹ anabi nàlẹ́ ayin haq anabi ní ojú wa o ẹ̀ máa sáà dimi o fàyín kánà sẹ́kùn sábẹ́ kọ́lọ́ kọ́dàrẹ́ tọ́wádé pé nǹkan kan bẹ tó lè gba wájú kádàrà ni lásàbà kọ́ọ̀tù làáyìn ojú ọba gba wájú kádàrà wọ́n yíya káàdù lẹ́sìn káfàrù ọlọ́run bá ní díẹ̀ lókun àwọn kẹfẹ́rí àdúgbò lẹ́yẹsùn lè kú náà kábí absọ́rì wọn bá fi absọ́rù ojú wọn wọn bá fi làwọn mọ́lẹ̀ ọkàn máa rálẹ̀ bí ẹni wárápá bá kọlù ẹ̀ eh, lamma sami'u dhikra bí ìbá jẹ́ pé àánú èmi ọlọ́run tó wà lérí wa nábì ọba ti lulẹ̀ látara akínní látara ojú tó gbogbo àyàtà kàkálẹ̀ yìí kẹ́nìkan wá pé ò sí nǹkan ọlọ́run yufarriquna bainal mari wa zawji ọlọ́run bá láwọn kan bẹ tí wọ́n bá ti sògùn tán wọ́n dẹ̀ porúkọ ọkọ àtìyàwó àwọn méjì wọ́n sì túká wọ́n túká àwọn méjì ó túká lérí ọ̀rọ̀ kan tí ò ní tó ma sẹ́hìrò ni idán bẹ́ẹ̀ ogun bẹ asasi bẹ èso gbogbo ẹ̀ náà pátá ó yẹ irinṣẹ́ ṣetán àwọn àlùjànnú tá a wá wì yìí ọlọ́run nínú yàrá kan wà wà qabiluhu wọ́n rẹ̀ yìí mìíràn ẹ̀ẹ́dùn látara òun àwọn àmẹ́yìn ọ̀rá wọn ẹni tá a bá rí pé a máa sá fún àmẹ́ni tá a ọlọ́run dẹ̀ ni wọ́n ń bẹ láyìíká yín wọ́n ń bẹ nínú ilé yín wọ́n bẹ káàkiri níbi iṣẹ́ ládùúgbò everywhere tó bá ti lọ kò síbi tó wà tó rè sùn tọ́ nígbà tọ́rọ̀ wá rí báyìí ibo làwa sá lọ ọlọ́run ní bá wọn jẹ́ o ọlọ́run ní bá nǹkan wá jẹ́ o wàláhì ẹ̀dí àṣàdọ̀ ọlọ́run ọba àlá ọlọ́run kan wá ń sọ fún wa pé bí aburú yìí ṣe pọ̀ tó ẹ̀yin ẹ má wàá tún lọ lè bá èṣù kọ́ wá gbà yín lẹ̀ lọ́wọ́ èṣù ibi tọrọ wa nù ọlọ́run fa imma yazagannaka mina shaitani nazg ọlọ́run bá ní rẹ̀ ànábì tí ṣètọ́n bá fẹ́ ba jẹ́ lára rẹ̀ fasta'idh billah tètè sọ́dọ̀ mi ọlọ́run ó ṣe jẹ́ pé gbogbo wa bú tẹ̀yìn bá fẹ́ wù tó bá ti di pé tó bá fẹ́ ṣe yí ìparun ló wà ń àbí kò ti sọ pé a'udhu billahi minash shaitani rajim tó bá wí he tó bá fi lè gbàyàn mú yóò bá tèèyàn jẹ́ kéèyàn tó mọ̀ pé nǹkan ti bàjẹ́ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa nínú àwọn nǹkan tá a máa fi ń wá ìsọ òun náà ní ká fi ọlọ́wọ́n bá wá sọ torí òun nìkan náà nípa rẹ̀ ká ń tà ń ẹni bá ní nǹkan tó so má dín sí torí kí nǹkan má sọ àbó so má pa àbó so má lé àbó so má sọ́ọ̀bù àbí wọ́n ní kó máa tọ́lá kó máa wẹ̀ nítorí aburú ayé ní ti ń ṣe ní kì í sọ ọ̀dọ̀ ọlọ́run lọ sá sí ó tún lọ lè kó sọ́wọ́ àgbà àwọn àlìjànú tí ń sá fún ni nítorí pé ẹni bá ti ń fi nǹkan mi wá sọ onítọ̀hún ti di olóòṣà àlìjànú náà ní ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ó fẹ́ fàlìjànú sá fún àlìjànú ó fẹ́ fàlìjànú dìfẹ́ǹdì ara rẹ̀ kú lọ́dọ̀ àlìjànú ẹni oògùn sọ nínú Islam oògùn ìdáàbòbò kípa ọmọ káàyàn ọyẹ ọ̀tá taari àtẹ̀yẹ taari onáladùá lọ́lọ́run fi sọ fún anabi pé kúlì máa sọ masalai sọ a'udhu birabbil falak máa ka suratul falak kul a'udhu birabbin nas máa ka suratul nas anabi ò kírun tán jọ kan kọ́ máa ka sura méjèèjì ọ wà nínú àwọn àdúrà tá a máa ń kà tá a bá kírun tán nítorí ìdè ayé wà ìdè tẹ́lẹ̀mí ọkàn máa bá dáadáa dáa ká ẹ máa rò pé n ti ń ṣe ni ọkàn wù bẹ́ẹ̀ ni irọ́ ọwọ́ ayé lọ́tẹ̀ o ọwọ́ èṣù lọ́tẹ̀ o ẹlòmíì nǹkan rẹ̀ ó máa bàjẹ́ iṣẹ́ òní lọ déédéé wàhálà ayé sísìn ẹlòmíì gan àwọn ẹ̀ṣẹ̀ tí tí máa mọ́ lọ́n gbọ́lá lọ́wọ́ yàn èṣù ni ó ti síbẹ̀ ẹ̀yìn yọkàn rí i pé bóun ṣe bára òun òun ti dẹni tí ń ṣẹbọ ṣètọ́ ni ó ti mú ni yọkàn rí i pé bóun ṣe bára òun ṣe òun ti dẹni tí ń pààyàn àṣetánì ti mú ni yọkàn bára yìí pé bóun ṣe wà yìí òun ti dẹni tí ń ṣe sìnà bóun lòun ṣe ń ṣe sìnà ẹni máa ń ṣe sìnà èṣù ti mú yọkàn rí i pé bóun ṣe wà yìí òun ta tẹ́tẹ́ òun gbowó èlé tó bá padà wá ẹ wà ní problem àṣetánì ta ló kéré ti problem fún àṣetánì nídìí bẹ́ẹ̀ ẹ̀dá kùntòrò ọlọ́run tábà fẹ́ sùn lálẹ́ tábà ti bọ́ sórí bẹ́ẹ̀dì kákan tẹ́wọ́ báyìí káka Allahu la ilaha illa huwa alhayyul qayyum délẹ̀ ànábì ni tó fi jí aburú òru òní sọ afẹ́ jáde ńlẹ̀ òye tábà ti jáde níwájú ilé rẹ̀ sani bismillah tawakkalitu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah téèyàn fi darí dé e, àwọn àlìjáná máa bèlà fún yàn wọ́n ní wọ́n máa sọ fáwọn yòókù wọn pé ẹ̀yà fún ọ ẹ̀yà fún ọ ẹ má kọlu ọ wọ́n ti sọ ilé yìí o eléyìí ti bọ́ lọ́wọ́ wa láàárọ̀ yìí o tí ó fi lọ tí ó fi dé anabi ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam ẹ àbá fẹ́ sùn afatẹ́kùn sọ báyìí fẹ́ tọ́ba ti fẹ́ sọ ọkà kóló wàlá kóló àwọn sùpàbí falak kóló àwọn sùpàbí nas ó fẹ́ ra eré rẹ ojú rẹ àtẹsẹ̀ àti gbogbo ibi tọ́ba ká ó tún tẹ́wọ́ lẹ́ẹ̀kan ó tún ká ìyá wa Aisha ni anabi ò lè má ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nígbà anabi wọn sá dọ́ lálẹ́ oye nípa aburú ayé ìwọ́tẹ̀ ìwásà anabi ìwọ́tẹ̀ ìwọ́tẹ̀ sà anabi sọ nídìí bẹ́ẹ̀ Allah ló dá gbogbo nǹkan tọ́ ètò rẹ̀ lérí lẹ́nu àmọ́ ní ẹ̀sà dimi èmi ọ̀sọ̀ yìí a'udhu ìtumọ̀ yẹn ni pé alitaji mo nítumọ̀ a'udhu mo sápamọ́ sínú ó di ìsọ̀ ọlọ́ ní ìbáwá lọ́lẹ̀ ẹgbẹ́ àwo tó lóun wá protection ìsọlọ́bẹ̀ ẹgbẹ́ ìmùlẹ̀ ògbóni àbí bẹ́ẹ̀ sì kọ́ èèyàn ní kankan tí ń jí wẹ̀ láàárọ̀ àbí gbẹ́rẹ́ tí ń sìn àbí yìí tí ń fi ń fọkọ̀ àbí yìí tí ń fi ń lá pẹ̀lú epo gbogbo yìí tó ń ṣe ni oyè òun bẹ èṣù lọ́wọ́ ẹ̀ kọ́gbọ́ lọ́wọ́ èṣù ni jama mùsùlùmí ẹni tó ọlọ́pàá mú oyè ọlọ́pàá ńlẹ̀ ọwọ́ sá lọ́dọ̀ sọ́jà jama sàmọ̀ pé ọ̀dọ̀ ọ̀gá yìí lọ́lọ́ ẹ̀dà òun kà máa wò pété máa bọ̀ wá oyè àwọn ọmọ mi náà nílé ọbọ̀ tọ́ bọ́rọ̀ ẹni tí ń ṣe oògùn sọ bó ṣe rí nù oyè ọ̀fẹ́ sáfẹ́sù ọ̀wá lọ́lẹ̀ sásọ́dọ̀ èṣù tọ́jọ́ ga wọn mo wá bẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ ah, ọwọ́ ayé òní tẹ̀wá o eh, ọ̀tá òní rẹ́rìn ẹnì kọ̀ọ̀kan o abẹ́ pẹ̀lú agbára rẹ̀ àtàánú rẹ̀ gbogbo bí tí a bá rìn sí ọlọ́run máa dáàbò bò wá o lásìkò tá à ń lò lọ́wọ́ yìí afá kan ní ọ̀sùn bẹ̀ ní láìpẹ́ ọ̀yẹ́ wọ́n sì mú nǹkan fi oògùn ń fi mú àwọn èèyàn láàrin ìlú yẹ wá kó wọn lọ sẹ́yìn kùlé yẹ wá dé wọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹ wọ́n máa pa wọn lọ́kọ̀ọ̀kan bí gbàdéyìn bá ń pe ewúrẹ́ ee eh, ee. Eh ìdákun gbogbo àwọn tó mú yìí náà ìdáàbòbò ọlọ́run sí lára wọn lọ́n fi kó sínú akóló rẹ̀ báwa ṣe lọ bí iṣẹ́ ni àwọn mìíràn jáde bẹ́ẹ̀ tó dé pé èèyàn ni wọ́n wá kàkì ọmọ sukùl tí wọ́n fẹ́ gbé ni wọ́n wá kàkì láàrin ọjà ńkọ́ ibi àti ntajà irisisi agbára kálukú lò àwa bẹ́ẹ̀ lọ nínú àánú rẹ̀ ọlọ́run ní jíṣe tán mú wa ọlọ́run dáàbòbò wa lọ́sàn ọlọ́run dáàbòbò wa lóru ọlọ́run sọ wa nínú aburú rẹ̀ yóò sọ̀rọ̀ nínú aburú àwọn jàǹdùkú àti tèèyàn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.